fóònù ìgbàlódé ni adigunjalè yìí jí tọ́wọ́ fi tẹ̀ ẹ́ ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ìlú àbújá tí í ṣe olú ìlú ilé wa ni ọ̀gbẹ́ni ata godwin ẹni ọdún mẹ́tàlélọ́gbọ̀n wà ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó jí fóònù ìgbàlódé iphone kan tó jẹ́ ti ọ̀gbẹ́ni ogo chukwuemeka ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n wọ́n níṣe ló já fóònù ọ̀hún gbà nílùú àbújá lọ́jọ́ àìkú sunday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì ọdún 2024 yìí ọwọ́ àwọn ọlọ́pàá tẹ àtà lẹ́yìn tó já ógò lólè iphone rẹ̀ lásìkò tíyẹn fẹ́ wọ ọkọ̀ èrò lágbègbè kúchigoro níbùdókọ̀ berga mosque nílùú àbújá àtẹ̀jáde kan tíléeṣẹ́ ọlọ́pàá fi síta lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ báyìí pé ní nǹkan bíi aago mẹ́fà òwúrọ̀ kùtùkùtù ọjọ́ àìkú sunday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù yìí ni àtà godwin tó jẹ́ ọmọ ìpínlẹ̀ kogi yọ ohun ìjà olóró sí ògò ó gun yánnayànna pẹ̀lú ọ̀bẹ aṣọ́rọ̀ kan tó wà lọ́wọ́ rẹ̀ lẹ́yìn náà ló já ìfòònù ọwọ́ rẹ̀ gbà àwọn aráàlú kan tíṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú wọn ni wọ́n ké sáwọn ọlọ́pàá agbègbè náà tí àwọn yẹn sì sáré lọ síbẹ̀ bí ọ̀daràn ọ̀hún ṣe rí àwọn agbófinró ló ti sá lọ ṣùgbọ́n wọ́n lé e bá wọ́n sì fọwọ́ òfin mú un lára àwọn ẹrù òfin tí wọ́n bá lọ́wọ́ rẹ̀ ní ọ̀bẹ aṣọ́rọ̀ àtàwọn oríṣiríṣi nǹkan ìjà olóró míì wọ́n ti gbé ógò tí àtàṣe léṣe lọ sílé ìwòsàn ìjọba agbègbè náà fún ìtọ́jú tó péye bákan náà ni wọ́n ti ju àtà sáhàámọ́ ọlọ́pàá tí ìwádìí nípa ohun tó ṣe sì ń lọ lọ́wọ́ ọ̀gá àgbà ọlọ́pàá ìlú àbújá cp bennett igwe ti sọ pé ìṣàkóso òun kò ní fààyè gba àwọn ọ̀daràn ní olú ìlú ilẹ̀ wa rárá adéwálé adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́